أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين اللهم صل وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقدرنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع سيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات àmín ya allah ike ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run kọ́mọ bá nẹ́bọ̀ muhammad alayhi lọ́run anẹ́bí tọ́lọ́run ọba mi rán wá sí gbogbo àgbáńlá ayé láti wá mú wa kú òun kùkùn bọ́ sínú mọ́lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mètò ètò yín Al-Hikmat ètò alálùbáríkà tẹ́ ń gbádùn iléeṣẹ́ Orísun ní gbogbo ọjọ́ Jímọ̀ ní ìdí àsìkò tá a wà yìí orúkọ mi ò yí padà Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdó àyín náà ni. Hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mètò yìí pé a máa ń gbé àwọn àfáà lóríṣiríṣi wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ láti wá fọ̀nà hàn wá nípa àwọn ntọ́ba yẹ ká máa ṣe nínú ẹ̀sìn Islam láàárọ̀ yìí àwọn àfáà tí mo wá gbé wá fún wa hmm, ọ̀rọ̀ nípa àlá náà la fẹ́ sọ lénìí àwọn náà ni àfáà wa onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ àlá lílá bàbá àfàdàlà sheikh al-imam al-sheikh Ridwanullahi Niyas al-Ilori salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salam wa rahmatulahi ta'ala wa barakatu bàbá ọlọ́njàre yìí pẹ́ ẹkú sí olúwa ọlọ́wọ́n gbàdúrà wa ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́ ibi tọ́lọ́ ń gbà dé ọlọ́run níjọ́ takú síbẹ̀. Hmm, láàárọ̀ yìí àwọn nǹkan kan ni mo ní kí àyànjú kó sì jẹ́ ká fi tàn mọ́lẹ̀ sọ́kàn gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń bẹ nílé nípa ọ̀rọ̀ àlálílá ni nínú Islam. ǹjẹ́ àlálílá ó wà nínú Islam? ẹ̀kejì ǹjẹ́ Islam gbà pé àlá máa sọ̀rọ̀ fún yàn ẹ̀kẹta kí ni ipa tí àlá wa ń kó nínú ìgbésí ayé ọmọnìyàn. adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ayé anábọ̀ wa Muhammad akí gbogbo àwọn àfọ àwọn gbogbo àwọn ọ̀gá wa pátápátá la kí ọlọ́run mọ́sàbá wa kí gbogbo wọn. ní ṣókí n ti ń jẹ́ àlá àárí ayé alukurahani tí ó sọ̀rọ̀ àlá a ti rí àdìsí ànábì tó sọ̀rọ̀ àlá ara àwọn àfọ ọ̀jọ̀gbọ́n tí wọn ò dákẹ́ tí wọ́n ń fi àlá ṣiṣẹ́. gbogbo ẹni tó yí ó bá níbi tí ń rè yóò mọ fàlà ṣiṣẹ́ àmọ́ ń gangan òun náà ni tí bá fẹ́ ṣẹlẹ̀ sísẹ̀mí ẹ̀dá ká lọ sínú ayé alukurahan ká lọ sí èyí tí ọlọ́run fi bá wa sallallahu ipe èrè anabi alátọ̀ ọlá yẹn a ti fàṣẹ sí i hmm. ní tá à ń sọ yìí fúnra wa anabi sọ wípé lakọ́dí sọdọ́kọ̀ láwùrọ̀ súláwùrú yan bẹ̀lẹ̀ ákì eré aná mahama alátọ́ ọláni sallallahu alayhi wa sallam aláni ọkú nínú ìlú kan lójú aláàrẹ bọ́ sínú ìlú kan bá anabi ṣe lálá ẹ̀ nìyẹn ìrìn ni kí ló ṣẹlẹ̀ ká anabi ó tó débẹ̀ gbàtà anabi débẹ̀ kí ló ṣẹlẹ̀ ìtàlá máa ń sọ fún yẹn ni pé máa ń àṣírí alẹ́ èèyàn fún yàn hmm. Hmm. ká tún bọ́ síbi súrátù yusufu ayé ẹlẹ́ẹ̀kẹrin anabi yusufu náà lálàá ayé alukur'ani là ń kóòtù fúnra wa yìí àti ìbọ́ síbi àdìsí rárá àti ìbọ́ síbi ọ̀rọ̀ àfọ́ kankan rárá anabi anabi yusufu aleyhi salatu wa salam ó ní látẹ́kù bàbá rẹ̀ ní sọ́yún fún un ni pé látẹ́kù sùúrù yà á kala ikú àtìkà fọyọ́ kí dúlákà káyìdà pé eré anabi yusufu o máa jẹ́nu orí ó bò ara sẹ́tà là ń ṣe nù. nípa àlátọ̀ ọlọ́ọ̀lá ní àrà fílímù náà mì pé mo rí lójú oorun mi lójú àlá mi ràyẹ̀tù samsa wà lóko mọ́ra ọ̀rọ̀ haitu sàjìdínà ipe alátẹ̀mí yusufu ńlá oh, oh. mo rí ràwọ̀ mọ́kànlá mo rọrùn mo rọ́ṣùpá wọ́n wá ṣe báyìí ó ṣàlàyé bó ṣe rí fún bàbá rẹ̀ bàbá rẹ̀ wá kìlọ̀ fún pé dákẹ́ ẹnu rẹ̀ oh, gbogbo àlákọ́ nìyẹn máa ń sọ. So. àwọn alámi ń bẹ tó bá fẹ́ sọ wàá dáwọ́ bonu ni kìí ṣe gbogbo yẹn lọ́sọ̀ fún. Hmm, hmm, hmm. so iṣẹ́ tá là ń ṣe nu ni kálọ̀ lè wò mùsùlùmí lè lálàá kìrìsìtẹ́nì lè lálàá kódà babaláwo a máa lálàá fún ìlú tí ó sì rí bẹ́ẹ̀. ọba abdulhasisi láyé anabiwa mahama sallallahu alayhi wa anabiwa yusufu anabi yusufu lálàá yìí ó wọnú ìlú ó wà nínú ọgbà ẹ̀wọ̀n àwọn kan lálàá anabi yusuf tu fún wọn gẹ́gẹ́ bíi pé iṣẹ́ tíyàn bá ń ṣe tọ́lọ́run bá bùn yàn lẹ́bùn anabi yusuf tó aláyìí ọba náà tún wá lálà ọba yẹn kì í ṣe mùsùlùmí gèfèrí ọlọ́run ni anabi yusuf ló tu fún ọba ní pé bó ṣe ríre òyà tí mi ń ipe àwọn àsìkò kan ṣẹlẹ̀ nínú sẹ̀mí tó jẹ́ pé alátọ́ ọmọ aláàní tí mo sọ ní alá ní tó bá fẹ́ ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá ni alá máa ń sọ. So ẹ káwọ́ padà sórí ètò yìí ètò wa alihikima burúkú ẹ̀ ń àfa wa Sheikh Ridwanullahi Niyass tí wọ́n yàn nana ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àlá fún wa hmm. àlá àlá àṣẹ information ni àlá tí máa tàṣírí ibi tẹ́lẹ̀ à ń lọ inú ayé fún ni. bàbá ọ̀nà mélòó gan-an wà lálá pín sí. Ah, àlá tí à ń ṣàlàyé rẹ̀ fún wa yìí tí a pínjọ́ yìí wa pé òun ni communication wa àtọ́ba tó ní wá yìí alápínsọ́nà mẹ́ta látẹnu anábìwa Muhammad sallallahu alaihi wasallam anábì jẹ́ oyé wa pé nítorí anábìwa Yusufu alayhi salatu wasalam ó tọ ọgbà tó di stéèjì kan wọ́n padà tọrọ lọ́dọ̀ ọba tó ní Ọlọ́run ṣàánú mi nípa ẹ̀bùn aláì torí yóò lè sọ sídìí láéláì mọ́ là anábì Yusufu wa pé rọ́bì kọ́dí àtẹ́yìntà ní mínà lè múlíkì wà á lẹ́mú tání ìwọ ọba tó ní mi ṣàánú mi. Ebun aláìyé ò ṣe bí ó yé mi àkọ́kọ́ ohun tí ó jà láfẹ́dàlá ẹni pé aláòtọ̀dọ̀ ọlọ́run rahama nìyẹn èèyàn kọ̀ọ̀kan ní máa ń la ọba tó níyàn tó jẹ́ alá tí ò sí nǹkan tó dàrú àwọn èèyàn kọ̀ọ̀kan ló máa ń la àwọn ànábì ọlọ́run a máa la. Hmm. fi ń bá wọn sọ̀rọ̀. ee tí ni bí kíyàn fẹ́ kalẹ̀ máa ń ara èèyàn kalẹ̀ nítorí àlá máa ń sọ movement. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa hmm, Al-Hikmat Al-Hikmat lè tó tẹ̀ ń gbádùn tá a pè ní ọgbọ́n nílé iṣẹ́ Orísun tẹlifíṣàn mi ọmọ yín náà ni mò ń tukọ̀ Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà abala tó kẹ́yìn lórí ètò yìí tá a pè ní abala ìmọ̀lọ́ládínì bẹ́ẹ̀ ni àwọn kan ti text ìbéèrè ránṣẹ́ sí mi rí nípa ọ̀rọ̀ àlá ṣùgbọ́n wọ́n sọ fún ọ yìí pé ọ̀rọ̀ àlá tẹ́ béèrè yìí èmi ò mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n mo wá gbé àfáà tó mọ̀ ń pa ẹ̀ wá sórí afẹ́fẹ́ tí wọ́n á dẹ̀ ìyànnà náà tó ń kálukú náà tó bá ti lárú ẹ̀ rí tí ó máa rí ọ̀nà àbáyọ sọ̀rọ̀ àlá rẹ̀ bàbá ẹnìkan pè mí ni alhamdulillah ó text mi pé òun láàlá wípé nínú àlá òun òun wá lálàá pé ẹni tó ti kú bí fámílì àwọn tó ti kú báyà bàbá bàbá àwọn tó ti kú ó ti kú bàbá yẹn ti kú ti pẹ́ òun kàn wá lálàá pé bàbá yọ sí òun lójú oorun Baba yẹn wọn fa òun pé ah wàhálà rẹ pọ̀ ìtẹ́nà rẹ pọ̀ bóyá ká lọ wọn bá ẹmọ mú lọ wọn ah bàbá mi bò ń lọ èmi ò ah síbẹ̀ ti kú bàbá yẹn ah èmi ò ah èmi ò kú ká lọ kọ́ mú kọ́ mọ́ bọ̀ ń bí tẹ́mi náà wà bàbá pé àwọn ah, ò lọ o àwọn ò lọ o àwọn ò lọ

ó ní ìsátọ́láfàtì ìkẹtàláfàtì ó ní nàlẹ́ junudu jùnúdù mùjànàdà ó ní ọ̀rẹ́ mi àwọn oku ọ̀run àtàwọn tó wà láyé wọn a ma pàdé pọ̀ a ma n tó kú ọ̀rọ̀ ẹ̀ pé zimbo proverb làlá máa ń sọ òwe lòun ma ń pa àmọ́ kì í bá gbogbo èèyàn sọ àwọn èèyàn kọ̀ọ̀kan irú ọ̀là lẹ́lòmíì máa ń pa tẹ́lómi bá ti lálàá you are going to know the structure of somebody ẹ̀ mọ̀ structure báyẹn nìyẹn ṣe rí. ẹni tó lálàá yìí ájòyè yìí pé ẹni yìí gangan lásìkò yìí ó ti ọkọ wà nù fún pinpin aláàmì tálàbà ti déwájú èèyàn gbàrà tó bá déwájú tébú èèyàn tó bá ti sọ kalẹ̀ lójú ẹsẹ̀ píkṣọ bó ṣe fẹ́ rí kò ní yàtọ̀ so bí tí wọ́n ti máa mọ àwọn tó mọ̀ ń pa àlá nìyẹn ẹ wàá wò pé ànábì sọ pé iná kùlùbà jùnúdù mùjànádà ó ní ọ̀rá àwọn tí wọ́n ti kú àtàwọn tí wọ́n ń bẹ láyé ẹ̀mí wọn a máa pàdé pọ̀ ala àrùwáì ìṣẹ̀ ise agbaye tá a wà ní kòkòrò tá a wà where we cannot describe ourselves to ẹ pé gbogbo emi wa si sínú bi kan ẹni to bá ti pàdé pọ̀ ń bẹ̀ òun rí tẹ́ bá dáyé ẹ̀mọ́ lálàríra yín jùnúdù mojà nàdà ọ̀wá rí ẹni te ń lara àwọn òkú pe pé wọ́n ń fà àbí wọ́n ń pè é ń sọ̀rọ̀ ìṣubú hmm. ó dẹ̀ ń aláàmọ́ sọ̀rọ̀ kú nígbà míì kó lè mọ́ sọ pé kíyàn ó kú tó kàn ní ń sọ ó lè sọ pé kúkú property ló ń sọ aláàkúkú àmọ́ sọ̀rọ̀ kú bẹ́ẹ̀ ni pé òun náà lọ́la pé bàbá òun kò sọ fún òun yìí pé ẹ máa bọ̀ máa bọ̀ wàhálà rẹ̀ yìí pọ̀ tó bá fi lè lọ bẹ́ẹ̀ tó bá tẹ̀lé e lọ ó lè mọ̀ ká forty one days. Hmm. tẹ́ bá rí àwọn tó lárúwà lábáyìí tẹ́ bá ní kí wọ́n nǹkan sí kò sí wàhálà nínú kí wọ́n ṣe sàárà nǹkan pípa. kosisa adewode won ni opa nkan lo nkan si jo dadan oyen ba wa gbe lo olorun ko se fe pa nkan o le se sara o le sadua izan eni to lola ba npin wa omo ipe lo le bala lo balagbaja lo balagbaja won juwe mu onu ipe junudu mujannada isa tolafati iktalafat ipe saye re loto ki saye mi àlá ikú lórí ẹni tí bá ń la a máa sọ̀rọ̀ ń gangan a sì máa sọ̀rọ̀ ẹlòmíì ẹ rí i pé ọ̀rọ̀ bàbá rẹ̀ ti jáde ń bẹ̀ kọ́lọ́lẹ̀ bọ́mọ bàbá rẹ̀ àbọ́mọ ìyá rẹ̀ tálà ẹ̀ ń sọ ni pé gbìyànjú ṣe sàárà.